الحمد لله نحمده ونستعينه kálukálù àtẹ̀síwájú àti òwò àbẹ̀lúwọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ah, Sura tí a ah, ó bọ̀ sí lónìí, òun náà ni Sura tó ti Sura tó ti yìí, Sura kan ní nínú àwọn Sura tó sọ̀kalẹ̀ yìí. قال صلى الله عليه وسلم في مكان في أمور آيات في آية الله عليه وسلم تقوى من الصورة بسم الله الرحمن الرحيم والتين والزيتون ورسوله وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ọlọ́ọ̀bá rí jọra ń fún wa nínú sóra yìí ọlọ́ọ̀bá rí jọra ní wàá wọ́n ti bẹ̀rẹ̀ ìṣòro. a rí pé sóra yìí bákan náà ọlọ́ọ̀bá rí jọra bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìbúra. lẹ́la bí sara ìfọ̀rọ̀ síwájú ẹgbẹ́ tó bá ti ọ̀rọ̀ ìbúra ọlọ́ọ̀bá rí jọra bá fẹ́ búra. kò sí nǹkan kan bá àlejò ọlọ́wọ́ ti búra òun náà a máa rí àwọn ìbúra ní ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ búra pẹ̀lú àwọn ẹ̀dá kan tó jẹ pé a lè ka àwọn ẹ̀dá yẹn kúnnú àwọn ìjàmàdá àwọn kan gbọ́rọ̀ gidi ọlọ́wọ́ bá ọlọ́wọ́ pẹ̀lú àwọn kan ní tó jẹ́ kí ni tó jẹ́ àwọn nàbàtà kọ́dà ọlọ́ọ̀bá àdìsọ́lá a búra pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ àwọn àyàwó náà àwọn tó jẹ́ ẹranko gbogbo nǹkan lọ́lọ́ọ̀bá àdìsọ́lá ní kápá láti búra gẹ́gẹ́ bí ọba tó ṣe ẹ̀dá wọn kò nǹkan tó ṣe ọlọ́ọ̀bá àdìsọ́lá lọ kò nǹkan tó tó tó pé àwò pé ju ọlọ́ọ̀bá lọ àwọn ènìyàn ọlọ́ọ̀bá ó ti wá gbogbo alọ tó sì níkapá lórí wa tó sì tóbi nínú ẹ̀mí wa òun náà ló fà tó jẹ́ pé òun nìkan làwa gbọ́dọ̀ máa fi búra a gbọ́dọ̀ búra pẹ̀lú nǹkan ní àfi Allah subhanahu wa ta'ala nítorí pé nǹkan tó yẹ wá fi búra yóò jẹ́ pé nǹkan yẹn tóbi ó sì dàgbàrà lórí ẹ̀mí yẹn yóò jẹ́ pé nǹkan tí ó jẹ́ pé nǹkan yẹn sọ yìí òdodo ní tó bá jẹ́ pé ìrọ́lẹ̀ rẹ̀ bá pa ní èrè ẹni dákọ irú ẹni bẹ́ẹ̀ láti fi búra látara bí ẹni ẹ̀ ti tóbi lọ́dọ̀ ni. òun náà ló bá àdó jẹ́ pé àwọn tí wọ́n ti nínú wọ́n lè pẹ̀lú wàláì sàláì ní irọ́ wọ́n lè forúkọ ọlọ́run ní irọ́ tó bá yá ní ó yẹ wá wípé ẹni tó bá jẹ́ kó ló ti ń gbà yìí gbogbo fẹ́ yọ ọ̀rọ̀ rẹ̀ wọ́n wá ní rárá o wọ́n wá sáfẹ́ ìdí rárá o àti lè gbọ́ra pẹ̀lú ògbó o yẹ́rọ́pà ẹni tó wọ́n gbà pé ẹni tó tóbi ó sì lágbára láti da ìdí àwọn alẹ́ nígbà táwọn bá fi gbúra lé irọ́ orú àwọn nǹkan báyìí lọ́tọ́ burú ni ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ gbúra pẹ̀lú nǹkan méjì àyàtì pẹ̀lú Allah subhanahu wa ta'ala ó sì láàánú ike ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ́ mùsùlùmí a àwọn ẹlòmíì wọ́n máa búra pẹ̀lú nǹkan nílẹ̀ Allah subhanahu wa èyí tí pọ́blẹ́mù tó wà níbi ìbúra pẹ̀lú nǹkan nílẹ̀ àbúrò wa ń náà ni pé gbogbo nǹkan ǹjẹ́ ó lè lọ́lá fún ọlọ́wọ́n bá àdìsọ́lá tí ó bá ti wá lè lọ́lá fún ọlọ́wọ́n bá àdìsọ́lá ajẹ́kẹ́ ká pa ogun nǹkan ti ká máa fi ọlọ́wọ́n bá àdìsọ́lá ní sọ́bùra anábì ní láti àdìsọ́ illa billah anábì ní ẹgbọ́dọ̀ búra pẹ̀lú kankan àyàfi pẹ̀lú Allah wala tahlifu illa wa antum sadiqun ẹ ti gbọ́dọ̀ búra àyàfi gbàtẹ́ bá ń búra lé irọ́ wọ́n ń búra àtẹni tí ń búra pẹ̀lú nǹkan ní lẹ́yìn ọlọ́wọ́ ọba àlejòlá aburú náà ní gbogbo ọjọ́ sí àmọ́ ìtọ́ wa jù òun náà ní ẹni tí ń búra lórí pẹ̀lú nǹkan ní lẹ́yìn ọba àlejòlá nítorí pẹ̀lú nǹkan yẹn síríkì ní ẹ̀bọ̀ ọgbẹ́ nǹkan yẹn sí àyè ọlọ́run ọba tó bá gbọ́rọ̀ pẹ́ nítorí muhammad ẹ wàá wò pé kí ló lérò pẹ̀lú alẹ́ muhammad kò ní bá tẹ́sí tọ́lú wà lérò náà ni pé ó fi alẹ́ mi kura lẹ́yìn ìgbà tó ń ṣe ní ẹ̀jọ́ awọ́pọ̀ pàpà jùlọ ní jẹnẹrẹ́sọ àwọn ọmọdé ìṣẹ̀lá ti ta wáyé tó jẹ́ pé nígbà tó ti pẹ́ sẹ́yìn èmi ò bá àwọn ẹmọ sábà gbóra pẹ̀lú ànábì àwọn ọmọdé ti ní eléyìí tó ti wọ́ wá tó àǹkà tó yẹ ká ṣe ìsinmi ká sì máa ṣe àtúnṣe rẹ̀ tó bẹ́ẹ̀ bá fẹ́ múra ẹ lábúra pẹ̀lú ọlọ́ọ̀bà ìjọra àtàwọn òye ọlọ́ọ̀hí ìjọlọ́ọ̀hí ẹ tó bá nìyà ẹ àbíkẹ́ ń kóra pẹ̀lú àwọn ibi ẹ̀bá ti tọ́ka sí ọlọ́ọ̀bà bí kí ni pé ẹ ìyẹn ìdìbò mo búra pẹ̀lú ẹni tó tẹ́lẹ̀ ní wà lọ́wọ́ rẹ̀ ẹni tó jẹ́ pé òun náà ní ẹ́ ilé tó a máa búra pẹ̀lú ọba tó ní sàábà yìí a sọ pé ẹ́ àkùdákú ìrọ́bìnrin káàbà àríkò ní wọ̀rọ́bìnrin káàbà mo búra pẹ̀lú ọba tó ní sàábà òwúrọ̀ àwọn kan ilé ká sí èsì ká sì gbà kó lẹ́nu àwọn kan bá rí sọ́lá inú sọ́lá tó

ìṣírí kejì àwọn kọ́tọ́lọ́ ọba àríṣẹ́ láti búra èyí irúgbìn ni òun náà ní tọ́lọ̀ ọba àríṣẹ́ láti búra àti irúgbìn sani ẹ̀ àwọn olóyìnbó ń pè ní sí òun làwọn olóyìnbó ń pè ní ìgbàgbọ́dọ́ ń pè ní Yorùbá àwọn míì máa ń pè àwọn míì máa ń sọ pé nínú Yorùbá pé bóyá ọkọ̀ tọ́ tó ìyẹn bóyá ọkọ̀ rẹ̀ nínú ìlú Yorùbá tó àmẹ́jẹ̀ ìlú rẹ̀ òun náà ni àgbẹ̀ ìlú òun náà ní ìjọ ìsìn tó gbajúmọ̀ dáadáa ó jẹ́ pé irúgbìn kan lòun náà ìsìn kan ni òun náà ni wọ́n pè ní ọ́lì ọ́lì ọ́lì àgbẹ̀yìnbó àwọn méjèèjì yìí irúgbìn ni wọ́n tí ọlọ́run bá àdìsí ọláwá tí wọ́n ti ní omi fúra ní àwọn onímọ̀ nípa jẹ fíìmù wọ́n jẹ́ kó yé wa pé àwọn nǹkan tọ́lọ́run bá àdìsí ọláwá fi fúra tá a bá wà dáadáa á rí pé yóò ní ìtọ́lọ̀ bá lè kẹ́lá fúra nínú àwọn ìdá rẹ̀ yóò sì ní àwọn àǹfààní kan sí ilẹ̀ lára rẹ̀ tábà lọ wọn sí àti ìfẹ́ ìjó nìyí bó ti jẹ́ pé irúgbìn ni wọ́n tó wọ́n ní àwọn àǹfààní pọ̀ lára wọn àlùfàwà ìlú àgbẹ̀ṣẹ̀yà àwọn àǹfààní tó jẹ́ ti tó jẹ́ ti àǹfààní ìwòsàn àlùfàwà ìlú pépé ìyà láti ṣe ìwòsàn àìsàn àti tíì àti zẹ̀tù wọn a máa lò ó fún ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru wọn a máa lò ó fún ẹni tó bá ní ìfúnpá gíga kọ́nà wọn ni wọn a máa lò ó láti dènà breast cancer àrùn jẹjẹrẹ tí máa gbó fèrè lọ́yàn tó wọn a máa lò ó láti sáfù àwọn àrùn etí fún ẹni tó bá mọ̀ àwọn sọ́sọ́ bẹ́ẹ̀ nínú àwọn oníṣẹ́sí pé ẹgbẹ́ àǹfààní pọ̀ lára rẹ̀ nínú àwọn àǹfààní tí ìwòsàn òde òní tí ń fi hàn ilẹ̀ fún tí àwọn oníwòsàn àná ti sọ òun náà ló dúró àwọn àǹfààní báyìí àti ìwọ̀sẹ̀ ìlú a rí àwọn oníṣẹ́sí òní tí wọ́n ní tí ìwọ̀sẹ̀ ìlú tọ́lọ̀ wà nípa láwọn níbí yìí wọ́n ní aláwọn tí wọ́n ní ìtumọ̀ àti òun náà ní masjidu de masjidu wọ́n ní òun náà ní mọ́sálásí tó wà ní Damascus nílùú Syria wọ́n ní masjid yẹn òun náà bọ́lá ọba àdìsọ lágbàdo wọ́n làwọn mí sọ pé asil wọ́n ní ríyà lẹ́kùhá wọ́n ní Damascus gẹ̀gàn ẹ̀ dèmásì wọ́n ló gẹ̀gẹ̀ fúra rẹ̀ òun náà bọ́lá ọba àdìsọ láti fúra kékeré ẹsẹ̀ kí ni èsì ẹsẹ̀ mọ́sálásí yẹn wàkílá àlùjábalú alẹ́bí àìdá àwọn mẹ́rin sọ pé òkè kan ní lọ́wọ́ ọba àdìsẹ́lá ti kúra òkè tó wà ní kíni wọ́n lókè yẹn wà ní damalu so ara àwọn tó sọ bẹ́ẹ̀ nínú àwọn oníṣẹ́ fún yòó pípé ìtumọ̀ ní ìrìnyẹn wọ́n ní sí ìlú wọ́n ní lọ́gbà lórí pẹ̀lú ẹ̀ òun náà lè mọ́sálásí àtàwọn náà bẹ́ẹ̀ ni àárín àwọn míì kan gba alábọ̀dọ̀ Abdullahi ibn Abbas wọ́n ní àti wọ́n ní masjid inú ẹni alẹ́bí alẹ́bí wọ́n ní mọ́sálásí anábì inú òfòrí èyí tó wà ní alẹ́bí bákan náà al-Mujahid ah, Mujahid rahimahullah nínú àwọn oníṣẹ́kùnrin yìí àwọn ní àti bọ́lá ọba àlejòlá fi búra yìí wọ́n ní sí inú kùn wọ́n ní sí inú ike ẹ̀mọ̀ náà yìí yàní irúgbìn tí ń jẹ́ sí inú yẹn ike ẹ̀sì máa ń òun náà lágbà ló pẹ̀lú àti. àgbẹ̀sùn tí a mọ̀ sí ọ́lì aláwọ̀ nínú àwọn onítọ̀síìrù táwọn sọ pé àgbẹ̀sùn wọ́n ní ìtọ́lọ̀ ọba àlejò aláṣọ àlérò pẹ̀lú ẹ̀ tó ń tọ́ka sí òun náà ní masjidu baitul maqdis òun náà ní masalasi wà ní baitul maqdis èdè ṣe Jerusalem wọn lò ní. wàhálà mujahidu wà Ikrima mujahidu àti Ikrima rahimahumullah àwọn ní agbẹ̀ntún alẹ́ ní sàtúrò wọ́n ní zaitun tẹ́ máa fún tẹ́ máa yọ jíjù lára rẹ̀ wọ́n lóun gẹ̀gẹ̀ náà ní wọn náà lọ́wọ́ bá rí ìjọba pẹ̀lú pẹ̀lú ẹ̀yìn tó àwa nínú àwọn onímọ̀ nípa tẹ̀sí táwọn ti sọ yí pé àtínú wọ zaitun wọ́n ní ìtumọ̀ rẹ̀ pé ọlọ́wọ́ bá rí ìjọba búra pẹ̀lú kíni pẹ̀lú àrùkù tẹ̀lẹ̀sí ọlọ́wọ́ bá rí ìjọba búra pẹ̀lú àtìlásí wọ́n ní torí pé àdìsí àti ìbẹ̀jú yìí ó pọ̀ gan ní Palestine ẹ̀ tó jẹ́ pé ìbẹ̀rẹ̀ náà ní kí ni ilẹ̀ sham wọ́n ní sí àti ìbẹ̀jú ní pọ̀ mẹ́ta ètò ọlọ́wọ́ bá àdìsọ́lá búra pẹ̀lú ààyè yìí wọ́n ní ìdí tọ́lọ́wọ́ bá àdìsọ́lá ti fi búra pẹ̀lú ààyè yìí nítorí pé ààyè àwọn ànábì ọlọ́run tó pọ̀ ni tó jẹ́ pé ẹni tó jẹ́ ẹni tó pẹ̀yìn òun náà ni ànábì Ìsá alayhi gbogbo wọn ní nwa tí wọ́n lò sí àìsáwọn ànábì ọlọ́run wà àìsáwọn ànábì ọlọ́run lò sí àìsáwọn ànábì ọlọ́run kú sí tò látara bí yẹn ti ṣe pàtàkì tó ọba àdìsẹ́ láti kúra pẹ̀lú kíni àti ìwọ̀n zẹ̀yìntò tó jẹ́ sí ìgbẹ́ náà nínú àwọn ìlú wá sọ nínú àyà tó tẹ̀lé wàtúrì sìnìí wàtúrì sìnìí ọlọ́wọ́ bá àdíjọ́ látúkúra pẹ̀lú òkè túrì sìnìí òkè túrì sìnìí yìí àwọn nínú àwọn nínú àjọ sí ìlú wọ́n ní sìnìí wọ́n ní ayé túrì alìbáraka ipe òkè tó jẹ́ kíni òkè tó jẹ́ pé alìbáraka ti kíni òkè tó jẹ́ alìbáraka pọ̀ bẹ́ẹ̀ tìrìkọ́lọ́ ọba àlekẹ́ lásọ nínú ayàtọ̀ náà lùkọ́ àníkẹ́ àlẹ́dì bá rọ́bìnà àwùlà pé àṣínà korúkọ rẹ̀ àlùbáríkà pọ̀ nínú gíní níbi níbi àyè òkè pólìsì náà òun náà sì ní àyè tí ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá ti bá ànábì Musa àlekẹ́ ọlá kọ́lọ́ ọba àlekẹ́ ọlá ti bá ànábì Musa sọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá bá sọ̀rọ̀ níbẹ̀ tọ́lọ̀ ọba àlejò láti pé ní anàlá anàlá ọ̀la ìlàhà ìlà àná ọlọ́wọ́ ọba àlejò ọlá ó lè yẹn ní àwọ̀ èmi lọ́ba tí òṣèlú ẹni tó lẹ́tọ̀ọ́ ká máa jẹ́ ṣùgbọ́n àpò mi. èmi ana rabbuka fáfilà nàlẹ́ yìí ìnáka bìlìwáàdì mọ̀kọ́dà sí fòwà. ọlọ́wọ́ ọba àlejò láti sọ fún mi pé bọ́ bàtà rẹ ẹ̀ ayé tó wà yìí ayé tó má ni. so ayé yìí nítorí àlùbáríkà tó wà lára rẹ̀ àti báyìí ti pàtàkì tó wọ́n ní òun náà ló fà á tí ọlọ́ọ̀bà àdìsọ́lá tó fi fúra pẹ̀lú kíni pẹ̀lú òkè yìí tó jẹ́ pé ibẹ̀ náà lọ́lọ́ọ̀bà àdìsọ́lá ti bá àdìsọ́lá ta sọ̀rọ̀ ó di mélòó ó di méjì. ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ní wàhálà gbàlùbálà ìlú àmì ìlú wo ni ó ń tọ́ka tó pẹ̀lú ìlú onífọ̀kànbalẹ̀ òun náà ni ìlú maka ìlú tó ṣe ọlọ́wọ́ bá àlejò láti gbé ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá àlejò láti gbé ànábì sallallahu alaihi wasallam ìdí ọlọ́wọ́ bá àlejò láti gbóra ẹni bá tó ka ọ̀rọ̀ maka ẹni tí ọlọ́wọ́ bá àlejò láti wà hádà bálàdì àmì ìlú maka yìí ó wá ṣe kí ni ó wá yọrí fún al-ishara lil-qarib orúkọ náà àfọ́bí tọ́ka fún tó bá súnmọ́ yẹn ó wá ìlú mọ́kà yìí ó jẹ́ kí ni ó jẹ́ ìlú onífọ̀kànbalẹ̀ ọlọ́wọ́n bá àríkọ́ lágbóra pẹ̀lú ìlú mọ́kà náà ni wọ́n á túmọ̀ pé ọlọ́wọ́n bá àríkọ́ lágbóra pẹ̀lú àwọn ààyè oríṣi mẹ́ta nígbà pẹ̀lú tẹ̀síwò àwọn apá látara pé kí ni látara pé àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ bá àríkẹ́ ọlá gbé dìde láwọn àyè kọ̀ọ̀kan yìí àwọn ànábì tí wọ́n lọ́la ni àwọn onímọ̀ nípa tẹ̀sí o wọ́n ní ọlọ́run bá àríkẹ́ ọlá búra pẹ̀lú èyí lọ́lá lálàkọ́kọ́ ó tún wá búra pẹ̀lú èyí lọ́lá jù lọ lẹ́lẹ́ẹ̀kejì ó tún wá búra pẹ̀lú èyí lọ́lá ju àwọn méjèèjì lọ ipe dàmásìkò tá a sọ yìí másìlù dìmásìkò yìí wọ́n ló lọ́lá àmọ́ ẹ ààyè sóríṣe náà ó gbé gẹ́gẹ́ ó lọ́lá jùlọ wọ́n ní Mákà ó tó wá gbé gẹ́gẹ́ òun náà tó wá lọ́lá ju ilé sóríṣe náà ó lọ́lá jùlọ tó látara bẹ́ẹ̀ ọlọ́run bá àdìsọ́lá ó búra pẹ̀lú àwọn àyè yìí tó jẹ́ pé àyè tí ọlọ́run àdìsọ́lá tó ti gbé àwọn tí wọ́n jẹ́ ulul azmi àwọn mẹ́ta tí wọ́n jẹ́ ulul azmi nínú àwọn òṣìṣẹ́. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi isa anabi musa nínú àwọn ulul azmi nínú àwọn ẹ̀ṣà nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run wa àwọn mélòó ni àwọn ulul azmi nínú àwọn òṣìṣẹ́ àwọn mélòó ni wọ́n àwọn márùn-ún òun náà ni àbá àkánsà àpapọ̀ tó ní muhammadu ibrahim musa karimuhu wa muhammadu ibrahim musa karimuhu wa isa wa nuhun hum ulul azmi fa'alani aláyọ̀ muhammad sábà ní káńtò ẹ́ káńtò bí wọ́n ti ṣe gíní ní wọ́n ti gbáwájú ara wọn sí ààbọ̀ pé ànábì náà alayhi salam lẹ́yìn náà ló ka ànábì Ibrahim lẹ́yìn náà ló ka ànábì Musa lẹ́yìn náà ló ka ànábì Isa lẹ́yìn náà ló ka ànábì sallallahu alayhi wa sallam tó àmàlà àrùn yìí nìsín ọlọ́wọ́ bá àdìsẹ́ látún ráǹkì wọn ẹ̀ nínú àwọn tí àwọn láti ọlọ́ọ̀bá àríkẹ́lá wá búra kí ni nǹkan tó búra lé lórí ọlọ́ọ̀bá àríkẹ́lá wá fẹ́ fi bí nǹkan tó búra lé lórí ó fẹ́ fi ẹni lẹ̀ fún wa ó wá ní làkọ́dẹ̀kọ́ lákùnà lè sáànà ti àǹsáni tẹ̀kọ̀wé ẹ̀rí ọ̀rọ̀ tọ́lọ́ọ̀bá àríkẹ́lá fẹ́ gbé wá fún wa yìí ọlọ́ọ̀bá àríkẹ́lá kàn nípa pẹ̀lú ọlọ́ọ̀bá àríkọlá kan nǹkan yẹn nípa pẹ̀lú ìbúra ẹlẹ́ẹ̀kejì òun náà ní láàmù tó wà níbi ìlàkọ́jù láàmù yìí ọlọ́ọ̀bá àríkọlá ti kan nǹkan yẹn nípa sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kẹta náà ní tó jẹ́ pé a máa tó kíni a máa tó máa àṣàṣe ọlọ́ọ̀bá àríkọlá wá kan ọ̀rọ̀ yìí nù ti wúwo pa pẹ̀lú àwọn nǹkan ọlọ́ọ̀bá alìṣọ́lá wá ní làbọ́dọ̀ kọlákúnà ìsáàlẹ̀ fi àǹsáàlẹ̀ tẹ̀kùnrin ọlọ́ọ̀bá alìṣọ́lá ní pàápàá adá ọmọ ènìyàn fi àǹsáàlẹ̀ tẹ̀kùnrin ní àwòrán tó ṣe kíni àwòrán tó dá ó rẹwà jù nínú àwọn ẹ̀dá tí ń bẹ̀rẹ̀ lílẹ̀ kò sí èméjì pé ọmọ ènìyàn nìkan oní àlọ́wọ́ ọba àlejò láti kíni òun ló dá ní àwòrán tó dáa yìí ìṣọ́lá tàbí ní àdámá tọ́lọ̀ ọba àlejọ́lá dáwà àwòrán ọmọ ènìyàn ló dáájú wàhíl kọtàrí àti ní ìjẹ́dá tọ́lọ̀ ọba àlejọ́lá fi dáwà ní structure wa ọmọ ènìyàn ló dáájú ìbẹ̀rù àwọn ẹ̀dá ti bẹ́ẹ̀lẹ̀ tọ́lọ̀ ọba àlejọ́lá dá tó jẹ́ pé ọ̀mínú mọ̀ yẹ́ kí ẹ́ alábásìnìyàn ìbẹ̀rù ẹ̀dá tọ́lọ̀ ọba àlejọ́lá dé tó òun ìtẹ́lẹ̀ ìdádọ́lọ̀ ọba àdíṣẹ́ ọlájá tó jẹ́ pé ẹ́ yóò máa rìn lórí kíni lórí ẹsẹ̀ mẹ́rin àtọwọ́ àtẹsẹ̀ yóò yóò tó bẹ́ẹ̀ ni àwọn èèyàn tọ́lọ̀ ọba àdíṣẹ́ ọlájá tó jẹ́ pé àwọn sì máa ṣe kíni àwọn máa rìn lórí sábà ọba àdíṣẹ́ yìí a pé níbi ìjú ọmọ ènìyàn ẹwọ ọlọ́ọ̀bà àríkẹ́ lájá orí fún wa níbi orí yẹn ẹ̀rì tó gbé ojú sí tọ́lọ̀ọ̀bà àríkẹ́ lábá fún àrí ojú kan níwájú gbagbawájú orí yá àjànú kó láti ṣe pẹ̀lú ọlọ́ọ̀bà àríkẹ́ ó dá wa ó fi ojú sí ẹ̀kọ́ kò sí ẹ̀dá kan nínú inú èèyàn tọ́lọ̀ ọba àlejò ládá tá a gbọ́dọ̀ sí kíni tá a gbọ́dọ̀ ti ẹ̀yẹ ni pé a gbọ́dọ̀ máa búyàn pẹ̀lú ọba àlejò dá nítorí pé àlejò bá ti kó dá èèyàn kálọ̀ gbà sí ọlọ́run sọ fún wa pé fi áńsà ní tẹ̀kùwì ẹni tọ́lọ́ọ̀ba àlejò ládá tó ga fi áńsà ní tẹ̀kùwì ẹ ọlọ́ọ̀ba àlejò ládá aláwòrán E tó kópa sí asan gbogbo wá sí ni tó fi fún ma rọ́sàlọ́wọ́ fún rẹ̀ tí a orí ọba tó ti ọba tó jẹ́ pé òun

ọlọ́run bá àlekèrè láti ń tà lébi pé ẹ̀dá ọlọ́run bá àlekèrè láàmì fàárù ní báńdà kọ́lákọ́ lẹ́bí náà ìlú ni ẹ wá fi hàn ní nǹkan ní ìtàwọn ìlú méjì yàtọ̀ tọ́lọ́run bá àlekèrè ládá ẹ fi hàn ní báyìí ọlọ́run ẹ fi hàn kò fẹ́ tó lè tó lè mú jáde nítorí kò fẹ́ nìkan àwọn ìjọ̀gbọ́n nígbà táwọn kan ronú sí pa bọ́lọ̀ ọba àlìkọ́lá ti wa wọ́n wá ní tá a bá wo bọ́lọ̀ ọba àlìkọ́lá ti dá wa tá a bá wo ojú wa bọ́lọ̀ ọba àlìkọ́lá dá ojú méjì fún wa èyí ń túmọ̀ pé a máa rí nǹkan tí ó pọ̀ a máa fi ojú yẹn a máa fi rí nǹkan tí ó pọ̀ torí pé méjì rèé ọlọ́ọ̀bá àríkọ́lá dá etí méjì fún wa a máa fi etí wá gbọ́ àwọn nǹkan tí ó ṣe mẹ́rin àwọn nǹkan tí ó pọ̀ ọlọ́run bá àríkẹ́ já imú tó ṣe kéré tó ní ihò méjì ó dà fún wa inú wọn máa gbóòórùn kan lé tìrì tìrì wọn ní ọlọ́run bá ni hikma tó wà ń òun náà pé a máa rí ìgbà tí ó máa pọ̀ a tí a ma ni ma máa àwọn àmọ́ sábà sọ níwọ̀nba bá kìí gbogbo tá a bá rí òun àlàá máa ṣe kí ni máa sọ kìí ṣe gbogbo tá a bá gbọ́ òun àlàá máa ṣe làá máa fàhán wa sọ jáde tó eléyìí ọlọ́run bá ọlá ó dá ẹ̀dá ó dá wa lẹ́dà ó dá ìgbà míì wà kábàá ọba àríkẹ́ ọlá ṣe dá wa ọlọ́run ọba àríkẹ́ ọlọ́wà ṣe

ẹ̀kọ́ tí wọ́n bẹ̀ ń bẹ̀ bọ́lọ̀ ọba àlékiọlá ti dá wa yìí èèyàn kan gbọ́dọ̀ wá kéjì bọ́lọ̀ ọba àlékiọlá ti dá kó wá yí padà sí bá mi nítorí bọ́lọ̀ ń sọ fún wa pé òun ti dá wa bó ti dá ìwọ́n tó bá dá tó dúdú gbà yí pé ọlọ́run ọba àlékiọlá bó ti dá òun náà ló dá ọ̀gbọ́dọ̀ wá wò pé á ah, èmi náà fẹ́ pupa bẹ́ẹ̀ nìkan sí pupa ìtumọ̀ rẹ̀ náà ni pé ìgbà tí èèyàn ń ṣàlejò ọlọ́run pé ah, ó ṣe jẹ́ ìní pupa gẹ́gẹ́ bó ṣe dá lágbára pupa ẹ̀yọ gbọ́dọ̀ ṣe jù bọ́lọ̀ ọba àlejò láti dá bọ́lọ̀ fẹ́ yí padà tí ọkùnrin lòun òun wá fẹ́ ṣe kíni òun wá fẹ́ ṣe jù kóhùn ju obìnrin àbóbìnrin lòun lápèjúwe òun wá fẹ́ ṣe kíni òun wá fẹ́ ṣe jù kóhùn tọkùnrin àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ kọ́dà yẹn gbọ́dọ̀ wo pé kí n bá tún rẹwà sí i mo wá fẹ́ la ààrẹ èyí nílé ìjọwà wájú yìí mo wá ní ká bá ń gbé eyín lọ́tún gbẹgbẹ e lótì kó wá ṣe kíni kó wá di ẹni tí ó lè èyàn gbọ́dọ̀ ṣe tí wọ́n ọba àlejò aláṣẹ dá ọ téyìn rẹ̀ padé papọ̀ ohun bó ṣe wù kó dá ọdún ẹni tó kún léjì bó ṣe wọ́n ọba àlejò ọlá kó dáa ni àwọn nǹkan tó yẹ ká kíyèsí ni mẹ́rin mẹ́rin ta rí ó ti bọ́ra nù òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó burú jáì ni tó jẹ́ pé kọ́dà ń bẹnu hadith anabi sallallahu alayhi wa sallam pé Allah subhanahu wa ta'ala ó tẹ́bilé àwọn tó jẹ́ pé al-mutafallijatu lil-husn àwọn tí wọ́n máa gáàpù eyín wọn ń ṣe ìjì ẹ̀dá ọlọ́run ọba àríkọ́lá wọ́n yí ẹ̀dá ọlọ́run ọba àríkọ́lá padà so eléyìí túmọ̀ fún wa pé bọ́lọ̀wọ̀n bá láti ó lẹ́dà tó rẹwà bó ti wá dá wa lẹ́dà tó rẹwà yìí inú òfin ọlọ́wọ̀n bá àlíkẹ́ ọlá àlẹ́tọ̀ ká mú nǹkan kan kúrò lára wa àyàfi nǹkan tí tẹ̀rí àpawá ká mú tuntun o ọlọ́wọ̀n bá ọlọ́wọ́ èyí gbọ́dọ̀ mú nǹkan kan kó nínú ara kọ́dà ò gbọ́dọ̀ máa kó fi nǹkan kó wá bí yára rẹ̀ àyàfi tọ́lọ̀ ọba àdíjọ lábá fún wa pé ẹ̀ṣẹ̀ nǹkan ti ẹ̀wọ̀n nínú àwọn tí ó wà ní ṣẹ̀rí lára ni ká gbé nínú tó wà ní ṣẹ̀rí àní ká gbé nínú tó wà nínú kágé wa bẹ́ inú tó wà ní òṣèré àrí irun mú wa kárẹ̀ ẹlẹ̀ ẹ̀ pámọ́jọ kó jẹ́ nínú kó ta tuntun sókè ní tó wà ní òṣèré àrí kẹ́lú gbogbo àwọn ọdún táàkà yìí nìsín àtàwọn ọdún táàkà yìí ṣẹ̀rí àti ni kó ti làákàlẹ̀ fún wa ni bẹ́ẹ̀ sọ̀lá wà lẹ́wọ̀ àwọn

àrẹ́lì ní wọn a máa fi sí ọ̀bẹ òun làwọn máa fi dùn kan wọ́n ó dá ìkánná sí tí ó gùn gan oní máa fi dùn so àrẹ́lì wa kọ̀ akẹ́ ẹ máa fi ṣẹ́kìnì o àrẹ́lì tí wá ní àrẹ́lì ní ẹ máa ṣẹ́kìnì ẹ máa gbé ìkánná torí pé tó wáyé kún lẹ́tọ̀ọ́ ká máa fi dùn kan ni àwọn èèyàn máa dá sí torí ẹ̀ ibi á máa fi pàǹkan bí ẹ bá kú ìkánná ìlú wa fi dùn kan nǹkan haram ni kọ́lá kó tó fi láì ẹ̀wọ̀n lọ fi tó látara bẹ́ẹ̀ àrẹ́bì ti dá ọjọ́ pé ẹ́ àrẹ́bì ti tàn kíkì báwọn tàbí ní pé ọjọ́ púpọ̀lọ̀ kọjá fọ́sídé ẹlùmí òpá wọn bí ààrẹ rí ìwọ̀n bí ó ti wá kò ní dúdú yóò ti wá di bí wọn àfin yóò ti pán ìwọ̀n bí ẹlùmí yóò ti máa yóò ti fi kọ́lọ̀ ní ibi wáìtì nítorí pé kíni gbogbo kò fa ẹ̀gbin ìdọ̀tí ni bẹ́ẹ̀ ni wọn abẹ́ ẹ̀yẹn tá fa wọn abẹ́ inú súnà lẹ́yìn

dáàbá ti pè ní haram kí ẹ̀ bá ṣe yóò máa gbẹ̀tẹ̀ ni òun náà lẹ́lùmí ti wá sọ di kíni lẹ́lùmí ti wá sọ di ìtumọ̀lá ìwọ̀n abíyá bẹ́ẹ̀lẹ̀ tán ní ó fá kò ní fa lẹ́lùmí ọ̀rọ̀ rẹ̀ àtorí kò dì ní ìdánmá ní ó fi rẹ̀ báyìí òní ó gbé mu ìwọ̀n abíyá bẹ́ẹ̀lẹ̀ ò fa òun bẹ́ẹ̀lẹ̀ tó di kàtà mọ́ irun abẹ́ bẹ́ẹ̀bẹ́ ò máa fa irun mú bẹ́ẹ̀bẹ́ yóò fílẹ̀ ni yóò tagbọ́sọ ìdàbí ìdí abatakọ́lì irùgbọ̀n ní wà múra sí ẹlòmí ìjọ jímá subhanallah ọjọ́ tó yẹ pé ọjọ́ ọdún ọ̀sẹ̀ ni ọjọ́ tí orílẹ̀-èdè bẹ̀ẹ̀bẹ̀ ni ìjọ ọ̀nà ó wà dá sí ní ọjọ́ tí ìrọ̀bí harùgbà rẹ̀ yóò wà bọ́ sí aláàrọ̀ kùtùkù báyìí yóò wà mú gíláàsì lọ́wọ́ ó ti ní ogbó ó ti ní kí náà korúkọ rẹ̀ kí ni selitik yóò wà bìkíní kan lọ́wọ́ bìkíní àánà yóò wà fà tí ó jẹ́ yóò jẹ́ bí gíláàsì nígbà tí ó mọ̀ bẹ̀ yọwọ́ ara ìdé tẹ́kọ̀ọ́ sí kankan bẹ̀ máa yóò wá hajjọ́ màjá gbèrègbèrè bí obìnrin ọkùnrin tí ń fárún bá rẹ̀ ẹ́ kí ni àtọ́ láàrin wà tóbìnrin obìnrin lè ní ọrùngbà tó jẹ́ pé ní ṣẹ̀ríà Islam tóbìnrin bá ti lè yọ ọrùngbà ó tèèdì ní tó bá wá yọ òun nísìn ṣẹ̀ríà àgbà aláìfẹ́ kó fa ẹ̀ kọ́là kó fi ògùn tí obìnrin jẹ́ gíní tí òfin ní wá má obìnrin ní ọrùngbà ọkùnrin ló ní èyí ṣe tí wọ́n tó wá jọ́kùnrin tó wà sí kíni tó wà fẹ́ sọ àrídùmẹ́rin àwọn àkan sọ̀rọ̀ kan tó páyẹ̀ lẹ́rin ó ní ọmọ kékeré sunkún ọmọ kékeré kan sunkún jọ kan ọlọ́mọ yíwá ń sunkún kò sí ààrẹ ńlé ẹnìkan wá bẹ tó ní ọgbọ̀n òun bá gbé ọmọ ọmọ bá tún ké nígbà tún sunkún nígbà tọ́kùnrin kọ́ dé jẹ́ ọmọ bá gbé jẹ́ ọmọ bá dákẹ́ ọwá ni à inú gbà yí ló jẹ́ gbà

ọlọ́ọ̀bá àríkọlá ní fún bọ̀rọ̀ lẹ́dáhù àtìbálà sàájúrí lẹ́yìn ìgbà náà lọ́dẹ̀ náà a padà wá dá ọmọ ènìyàn padà àtìbálà sàájúrí a wà dá padà sí ìsàlẹ̀ pátápátá yányá ọ̀nà méjì làwọn onímọ̀ nípa jẹun oná pé tó bá ti jẹ́ òfin ìdàlẹ̀ kìyàmà ọmọ ọba àríkẹ́ ló dá padà sí ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹnu náà illam yu'min billah ẹ wà lámìyà tẹ́bẹ̀ tó náà nàbí sallallahu alaihi wasallam bi dunya tọ́mọ ni yóò bá gbọ́rọ̀ ń gbọ́ ẹ tó ń bọ́rọ̀ ọba àríkẹ́ láti dá tó ṣe rẹwà yìí tí ò bá òun ló handsome jù òun ló ṣe gbájú ẹ̀ ó ga ó sì gbalẹ̀ ó ṣe gbogbo ẹ̀ ẹ́ tí ò bá ti gbọ́ lọ́wọ́ àlejò alágbọ́ yóò máa sì gbalẹ̀ sínú náà ni. so àwọn míì náà àwọn onítẹ̀fíìr wọ́n ní àwọn tọ́lọ̀ ọba àlejò ọlá ń tó bá ti wò ó dáa tó bọ́lọ̀ ṣe ọlọ́run tó dáa tó kó ṣe dáa tó yìí láyé ẹ́ tó bá ti lè ṣe kí ni tó ṣàìmọ́ ìtọ́lọ̀ tó gbọ́lọ̀ ọba àlejò ọlá gbọ́ tó tẹ̀lé ìlànà sáà tó bá jíjọ́ ọ̀gbẹ́jà ìkìyàmà irú ẹni bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ olóòdá padà sí kí ni àṣìṣàlẹ̀ àṣàbì ní yóò dá padà sí ìsàlẹ̀sàlẹ̀ ìnúná ẹ̀rí ìjọba hùn so a jẹ́ pé ìtumọ̀ ẹ̀ náà ni pé gbogbo bá ṣe kó dáadáa tó ẹ̀yìn kò sí àǹfààní lára ẹni tí ò bá ti tẹ̀lé tọ́lọ́ọ̀bá àríkẹ́ọlá bẹ́ẹ̀ ò bá ti rìn lórí ìlànà ọlọ́ọ̀bá àríkẹ́ọlá tó fi tó irú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá jíjọ́ ògbé ìdàlẹ̀ kìámà yóò ṣe kíni yóò kẹ́gùn sí ìyà ni ọlọ́run bá ìjọlá ó dá wa lára nǹkan méjì lára ẹ̀mí àti lára ara ẹ̀wà rí bá àwọn méjèèjì ṣe wà yìí gbogbo àwọn méjèèjì náà wọ́n nítọ́jú tí ẹ̀ máa ṣe fún ara nítọ́jú ẹ̀mí náà ṣe ẹ̀mí náà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtọ́jú ara òun náà la bùkátà ju ìtọ́jú ẹ̀mí lọ ẹlòmí ilé kò tí iye tẹ́lòmí ò lè tọ́jú ara rẹ̀ àmọ́káwá ní kó tọ́jú ẹ̀mí rẹ̀ wà láàrin kò sí iye tẹ́lòmí ò lè tọ́jú ara rẹ̀ kírímù tẹ́lòmí ó fi pa eré lásán ẹ̀ kírímù ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni kírímù tí ó ọ̀tọ̀ ní tí ó fi pẹ̀sẹ̀ ọ̀tọ̀ tí ó fi para ọ̀tọ̀ ní tùràrí tàbíyá ọ̀tọ̀ ní tùràrí tẹ́sẹ̀ gbogbo erí tí tọ́nà lọ́mọ ni ó wà ní tẹ́gẹ́ ni yóò bá tọ́jú ara kọ́dà ìlúmi yóò ní á ah, bí ẹ̀mẹ́ta lè máa wẹ̀ lójúmọ́ ní bá ti wẹ̀ láàárọ̀ tí bá dé lọ́sàn-án ẹ̀ ní tó ti yàrá wá tó wá di láyé tó wẹ̀ kí tó sùn kí ara ìgbà àti kíni ara ìgbà fúyẹ́ ọkàn so ìtọ́jú ara yìí òun làwọn amúra sí gan so ara yẹn gan fúnra rẹ̀ bó ti wá wà wísìn gbogbo ara bá ti wò ó tọ́jú tó tí ẹ̀mí bá ti lè jáde kúrò nínú ara àwọn ara àwọn oníwúlò mọ́ ẹwà àwọn tí wọ́n máa tó àtìrí òkú wọn tí wọ́n nílọ sí ìkú lásìkò alábìnrin bó kú bá ti kú àtìrí ó bèrè jìnàzà alábìnrin bó kú bá ti kú ẹyára ẹ̀sẹ̀ lọ sí kíni <clears throat> fàìjẹ́kù sọ́ọ̀rì ha tó bá jẹ́yàn dáadáa ni ànábì ní ẹkì lọ́kọ́lùsì lọ́lẹ̀ bá dáadáa rẹ̀ pàdé wàìjẹ́kù sí wàzáàlì tó bá jẹ́yàn tó jẹ́yà ọláburú ni ànábì ní kọ̀ṣàbùn kàlọ́wùnàwó àrìn kọ́ọ̀dù ẹni tẹ̀gbá burúkú láàrin yìí fẹ́ pálá burú ni ẹgbẹ́ kó tọ́rọ̀ lè gbá sí ọwọ́ rẹ̀ àwọn kan wà ní sìkú lásìkò wọ́n wà gbé òkú kalẹ̀ wọ́n gbé nínú nínú burúkọ rẹ̀ nínú yìnyín wọ́n yẹ̀ bá mọ̀ ẹ̀ wọ́n mọ̀ wá lálà sí òkú àwọn ẹlòmí wo lánú òkú ó kó ìfún rẹ̀ kó bẹ́ẹ̀ ẹ yóò wá di ìgbà tí ó kékeré yóò wá di ìgbà tí ó gbẹ àwọn ẹlòmí kẹ́míkà ni wọ́n fi tó kú àwọn ẹlòmí wọ́n gbé sínú yìnyín kò wá sí ọ̀nà tí wọ́n lè gbà tí wọ́n fi láwọn ẹ̀bá òkú wọ́n fi láwọn ṣe tí ó dàbí bẹ́ẹ̀dáhùn ó ṣe rí nígbà tẹ́mi bẹ lára rẹ̀ ká fún yẹn ní wákàtí méjì lẹ́yìn ìgbà tó bá ti kú ẹ ní wákàtí méjì

ẹ́ yóò ti tẹ́kí ni ó yẹ kó ti máa ó yẹ kó ti máa jẹ́ra ọmọ wa tẹ́kí ni ọmọ wa lálàjú ṣùgbọ́n láti wá rí náà àrùn ti báwọn lọ ẹ̀mí ìjọjọ́ wá ní kí ni òun náà ní nǹkan tó ṣe pàtàkì òun náà ní nǹkan tí àwọn èèyàn wá bójú tó kí ni nǹkan táà máa fún ẹ̀mí wa jẹ kí ni nǹkan táà máa fi tọ́jú ẹ̀mí nígbà fi tọ́jú ẹ̀mí òun náà ní ìjọsìn tọ́lọ̀ ọba àdìkẹ́lá ó láti máa tọ́jú ẹ̀mí wa ó jẹjẹ́ ní ìfẹ́ ẹlòmí ò lè lọ kí o ní mọ́sálásí ẹ́n ó lè ní mọ́sálásí jìnà tóhun ẹ́n báyá ti tí ó bèèrè tí mọ́sálásí bá tẹ̀kú márùn ni àmọ́ lè ti báyìí wọlé ní àwọ ọkọ̀ ẹ́n lọ sí ibi ara tí ó ti

tó jẹ́ pẹ́rú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá ní ó sáàbù lọ sí umura kọ́lọ̀dé ti umura àbí kọ́lọ̀dé ti hajji ó lè nílá yóò wò ipé àǹfààní olùwò rí bẹ́ẹ̀ tó wọ́n bá lọ India alápòjú ẹni sí ọkàn tó ti bàjẹ́ heart problem tóhun ní wọ́n bá wọn ti àbí wọ́n fọ́ lọ́kàn mí ó fi máa gbáyé ẹ̀yìn rẹ̀ tó tí ó tẹ̀ máa tó tí ó nà ró máa wọ́n bọ̀ tó ní India àbí àbóní kí sí problem tó bá dé India wọ́n bọ̀ sí kí ni wọ́n bọ̀ sí kí ni ẹjọ́ màtíkẹ́ ó ti di pé àǹfààní bẹ́ẹ̀ bí eléyìí gbogbo àǹfààní pátápátá àǹfààní gíní àǹfààní ara lásán kò mọ̀ pé tóun bá lọ hajj àǹfààní tóun ó ṣe tóun bá lọ umra àǹfààní tó wà ń bẹ̀ ẹ̀mí àǹfààní ẹ̀mí ẹ̀mí rẹ̀ ló pọ̀ mọ́ tó jẹ́ pé òun náà ló fi ṣe gíní ló fi rí ẹ̀sán ó fi rí alágbà lọ́dọ̀ ọlọ́wọ́ òun náà ni pé ثم رددناه أسفل سافلين ọlọ́run bá àríkẹ́ ọlá ní òun padà wá dá ọmọ ènìyàn sí ìsàrẹ̀sàrẹ̀ bó ṣe rí gbówà ń tọ́pù láyé un lè fún ọ̀nà ní nàbá wà ní gbogbo gáun ọlọ́run bá àríkẹ́ lọ́wà fi ìsàrẹ̀sàrẹ̀ aláwọn míì nínú àwọn onítafsir táwọn sọ pé fún maradadnahu asfala safilin yàrí pé ọlọ́run bá àríkẹ́ ọlá ẹ́ yoo padà já padà nìbáàdì fún wà ní ìgbà àpá tò lẹ́yìn ìgbà tó ti lágbára tẹ́lẹ̀ ọlọ́run bá àdékẹ́lẹ́ wà sí kíni yóò padà wá já padà sí ẹni tí ó lẹ̀ nígbà tí ọmọ ènìyàn lẹ́yìn ìgbà tó ti lágbára ẹ́ agbára ó légun ó lè ṣe nǹkan fúnra rẹ̀ ó lè gòkè ó lè sàn lẹ́yìn ìgbà ti jẹ́ ara rẹ̀ jọ̀lọ̀ ara kan ẹ́ tó bá jùgbà bá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ara tí ń dán yóò sì máa segiri yóò sì máa hun jọ yóò máa wá sún yóò máa sún tí wọ́n náà bá wá ń wò ó tí wọ́n náà bá wá rántí àná ó máa wá rántí ah, ah. á ẹ̀lẹ́mí owó sùn ẹ́ eh? sọ àwọn tó jẹ́ pé àwọn ló rẹwà jù tí ó gba àwọn ọmọ ìjàlé wọn lérí ẹ́ eh? kò tẹ́nì kankan tó lè jàlé wọn mọ́ lónìí àwọn jẹ́ lómi jíjẹ́ wọ́n ti fẹ́ lura ń pa lórí ẹ̀ àà ìrìnlẹ́fẹ́ àà ìrìnlẹ́fẹ́ nígbà bá bímọ kan tó bímọ ẹgbẹ́ ìdí tó bímọ mẹ́ta ẹ́ eh? tó ti di pé kíni tó ti di pé ogbàrá bí agbàrá ti ẹ̀hún jọ wọ́n bá bọ́ ẹlòmí ìjọba ní ìjọ́rò wọ̀ fẹ́ máa nígbà tọ́jà àti sanúgbá ọlọ́run bá àríkíọlá yóò padà sí kíni lẹ́yìn ìgbà téèyàn ti já tẹ́lẹ̀ yóò máa wá sí kíni yóò máa wá dínkù ti lágbára agbára wá sí yóò wá lọlẹ̀ ní bá bá lọ yóò máa wá níbàmù pẹ̀lú ọba àdìgbẹ́ lábá ti sọ fún kálukú ẹ̀wà rí ọba ni yóò máa wá dínkù yóò máa wá dínkù yóò máa wá dínkù títí tí ó fi wá di pé kíni tí ó fi wá di pé ẹ̀mí rẹ̀ ní òwà ti kíni òní òwà tán gbẹ̀yìn ń bẹ́ẹ̀ ní ọba ènìyàn tó jẹ́ pé bá a ti dáa ẹ̀yẹn kọ́ lọ́wọ́ bá a ti sọ láti dáa bẹ́ẹ̀ kọ́ ni ó ti kú láyé ẹlòmíì bẹ tí ó kọ́kọ́ tán nínú àdìsí tọ́lọ́wọ́ bá a ti sọ láti fún un òun náà ní gíní òun náà ní rtc ìrìnà rẹ̀ tó bá dégbà kan ẹni tí ń rìnà tẹ́lẹ̀ yóò bá lójú dààmú wọ́n bá ṣe ṣe ṣe kò bá ní rìnà má ìtọ́lọ̀ ọba àlùkẹ́ láti kádàrá pé yóò sojú rí òun ló ṣe gíní òun ló ti tán ó ti lóta kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀bá àtàn jẹnẹrétọ̀ fún ẹ̀bá ṣe ogbẹ́ ẹ̀ńglóòbù rẹ̀ ti lánú kò ní rìnà má ẹlòmí ń bẹ ó jẹ pé ìgbọ́rọ̀ tọ́lọ̀ọba àríkọlá fún àsìkò tọ́lọ̀ọba àríkọlá ní èsì rẹ̀ ó fi jẹ́ tí ó fi gbọ́rọ̀ àsìkò yẹn ò ṣe déédéé pẹ̀lú ẹ̀mí ẹ̀ ìgbọ́rọ̀ rẹ̀ ní kọ̀kọ́ lọ kò ní kọ̀ kàkàmá ẹ̀mí ti ń bẹ ní òsìsì lọ so ẹ̀mí òun ní máa lọ gbẹ̀yìn nínú owó tọ́lọ̀ọba àríkọlá dá fún yàn ẹlòmíì ìsọ̀rọ̀ rẹ̀ ní ó lọ kò ní lè sọ̀rọ̀ má títí sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ ti parí nù

yóò wá dá ìjọba ọmọ ẹ̀ náà ló fà bí gbogbo ẹlòmí dàgbà débì kan yóò wá di pé ọmọdé ń wẹ̀ ń jọun onímọ̀ awẹ̀ yìí ọmọdé ẹwẹ̀ bóyá kó sílẹ̀ rẹ̀ káwẹ̀ ẹ̀yìn yóò wà ní ah, ẹ̀lákùn ọkọ̀ fẹ́ lọ lè wẹ̀ ọ̀pá láàárọ̀ ìná kó tó ṣe kó tó jáde ìwọ́n ti ti wà nínú ẹgbọ́n ọba àlejò láti máa ṣe ẹ̀ ṣe ẹ̀ bá ṣe lè kan tó bá dúkùn kìtà yóò wá sí kíni ó lè gùn kó kásámà ó sọ̀kalẹ̀ náà ni yóò wá sọ̀kalẹ̀ tòun náà ló fà tó jẹ́ pé àgbà dídà kọ́lọ̀ ọba àlejò ọlá fún ìyàlágbà kéèyàn dàgbà kó pẹ́ láyé àfi kó jẹ́ lórí dáadáa o téèyàn bá ti dàgbà lórí dáadáa à ìyá ni o téèyàn bá dàgbà lórí dáadáa ẹni tí èsì mùsùlùmí wá darúgbó jọ̀kújọ̀kú ara ń bí kò lè ní gbé ìnira àwọn tó wà lọ lè bá ní àgbégbà yọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìjọ́lá kéyìí ó dàgbà sínú Islam kéyìí ó dàgbà lórí dáadáa òun náà làgbà máa fi wúlò tí ò bá rí bẹ́ẹ̀ kò sáǹfà ní tó pọ̀ bí àgbà àgbàlagbà kan sọ ń jò ní ó mọ̀ wà àwọn ọmọ láwọn fẹ́ dàgbà ní àbájú sọ ìdíwọ́ 1 láríwá kó tẹ̀wọ̀n

àwọn nǹkan tọ́rọ ọba àlejò láti dákàrà wà yìí àwọn nǹkan míì wà tó ti jẹ́ pé kíni yóò ti máa slack agbára tí ìyàfi ń mú ìtọ̀ lọ́wọ́ ní obì délé tọ̀ ó ti weak tí ó ti fẹ́ máa tọ̀ sára tí wá ní kó tó dé ìjọ́ ìtọ̀ òwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ó so mákìnrin ó so mákìnrin dàgbà so náà ló pàdé jẹ́ pé ìgbàgbà tèjì bá ti dàgbà lórí dáadáa ẹ kí n tó dàgbà lórí jágùjágún so irú ẹni báwọn nídìí ẹ̀yìn yóò kọ́kẹ́ jìyà lásán ẹ̀yìn tí ò tún ní báǹkà pàdé tó wá díjọ́ ògbéjà sí àmà so ọlọ́mọba àríkọ́lá ó wá ní illa alladhina amanu wa amilu salihat àwọn a iná ló jẹ́ pé aláwọ̀kọ́ta kọ́kọ́ òun náà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáàṣà kó fẹ̀sẹ̀ nílẹ̀ wọ́n ní torí pé tó wáyé pé tá a bá sọ pé fún máa ọ̀dà dáwà sálà tàbílì ọlọ́run ọba àlejò ló dá ọmọ ènìyàn padà láti bí kíni láti ìgbà tó bá lágbára tí ó padà wá lẹ tí ò ní padà ṣe nígbà sámá wọ́n ní àtẹni tó gbọ́ lọ́wọ́ bá àlejò lágbọ́ àti tí ò gbọ́ lọ́wọ́ bá àlejò lágbọ́ gbogbo ẹ̀ náà ní gbogbo ní máa ṣe kíni òun náà ní nǹkan ó dínkù lára rẹ̀

wọ́n láwọn ni pẹ̀lú ọlọ́wọ́ bá àlékẹ́ láti sọ pé illa alladhina amanu wa amilu salihat àwọn tọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlọ́wọ́ ní fi wọ́n sí sàlẹ̀ sàlẹ̀ tí ò ní dáa padà sàlẹ̀ sàlẹ̀ iná tó wá díjọ́ gbéra sí àmà àwọn náà ni àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n gba ọlọ́wọ́ bá àlékẹ́ ọlágbọ́ wa amilu tó fi jẹ́ pé kíni káàfi lẹ́tọ̀ọ́ sí pé èyàn ó rí ìjẹ̀rọ ọlọ́ọ̀bà rẹ̀ tó bá jẹ́ òkúta ti yáma alìmáàní ìgbàgbọ́ ìgbàgbọ́ gbọ́dọ̀ dúó àyàn gbọ́dọ̀ nígbàgbọ́ sí ọlọ́ọ̀bà rẹ̀ àti bụ

kásáǹfà ní fún yàn ọwọ́ Ọlọ́run bá àríkẹ́ lálówà kọ́dà kí ni ìráwó fún yàn ọwọ́ Ọlọ́run bá àríkẹ́ ọgbọ̀dọ̀ nígbà gbogbo ẹ̀ pé Ọlọ́run bá àríkẹ́ ọlá òun náà lọ́ba ní kápá gbogbo nǹkan inú gbàgbọ́ sí Ọlọ́run bá a ọlá a

a gbọ́dọ̀ gbé agbára ọlọ́run káwá gbé tẹ́dà mi gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń ṣe láwùjọ tá a wà lónìí káàkiri agbára ọlọ́run bá àlejọ́lá àwọn ẹlòmíì ti lọ gbé fáwọn kan ẹni tí ò gbé tiẹ̀ tó tó ó gbé tiẹ̀ bàjẹ́ ẹni tí ò gbé tiẹ̀ bàjẹ́ ó gbé tiẹ̀ fáwọn gíná gbórúkọ rẹ̀ àwọn jálàbí ẹlòmíì rẹ̀ lọ́wọ́ ẹ́ àwọn mùkádàmù àwọn tí ó ṣéwù ó gbé agbára ọlọ́run bá àlejọ́lá wọn lọ́wọ́

àmàlẹ́kà tààrí láyà àtúnà wáhà ma àmọ́rọ̀ mú wẹ̀yẹ́ fàálù náà ma yóò marú àtẹ́tọ́lọ̀ ọba àti ọlá bá pa wọ́n mú èyí àti ọlọ́wọ́ wẹ̀yẹ́ fàálù náà ma yóò marú wọ́n sì máa ń ṣe òun fẹ́ dá nẹ́bí Ádámù tẹ́rí wọ́n sọ fọ́lọ̀ ọba àríkẹ́ ọlá pé àtẹ́jì àrù fi ha ma yíò fi jù fi ha wọ̀ yẹ́ fi kù ti máa wọ́n tí wọ́n sọ fọ́lọ̀ ọ̀fẹ́ fi àlọ́run tó tún wá dáṣẹ́ lílẹ̀ ẹ̀yẹn àwọn tó jẹ́ pé kíni ma yíò fi jù fi ha ni wọ́n máa fi bàjẹ́ lórílẹ̀ wọ̀ yẹ́ fi kù ti máa wọ́n sì máa tàjẹ́ ni àlámù ọlọ́run táwọn tó bá dá sí ilẹ̀ yìí tí èsì pàwọn tí wọ́n máa para wọn ilẹ̀ sì máa kò sí kò sí bàjẹ́ lórílẹ̀ àwọn tí wọ́n máa tàjẹ́ lẹ̀ ẹ́ àwọn tí wọ́n máa tàbúrú lórílẹ̀ ọlọ́run bá àwa sì ní àákúnsìn ọ́ à ń jọ́sìn fún ọ à ń gbé ọ tóbi kò sí tó pàdà fẹ́ káàkiri káàkiri ọlọ́run bá nìjọlá ní ní àlámú máa láta àlámú àwọn míì ní ipé ìtumọ̀ ẹ̀ ni pé ó súnmọ́ kó jẹ́ pé àwọn ẹ̀dá kan ti wà rí tó jẹ́ pé wọ́n ṣe kíni tó jẹ́ pé wọ́n balẹ̀ jẹ́ lórílẹ̀ ló fà tó fi jẹ́ pé àwọn màláíkà ṣe kíni àwọn màláíkà fi sọ pé àwọn tí ó tún balẹ̀ jẹ́ ọlọ́ọ̀bà àlìṣọ́lá fẹ́ dá so kìí ṣe pé àwọn ọlọ́ọ̀bá eh, alìkẹ́lá ní ẹ̀fọ́rí kàbàlẹ̀fà náà bí adama ọ̀sẹ́jẹ̀dù láwú ilẹ̀ ìgbìlì ibi tá ti manú àwọn màláìkà ìtakò àti ọlọ́ọ̀bá alìkẹ́lá ọlọ́ọ̀bá tí kó fẹ́rí balẹ̀ fún ànábì adam gbogbo tí ń jẹ́ màláìkà pátápátá wọ́n forí balẹ̀ fún ànábì adam ilẹ̀ ìdìlì àyàfi ìdìlì sùn nìkan ọlọ́ọ̀bá alìkẹ́lá ti jó yíwa nú àyà ní pé ìdìlì sùn kéèso ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá mú sáàrin àwọn màláíkà so àpẹẹrẹ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá mú tó jẹ́ fún kó wà láàrin àwọn màláíkà ó padà sí kíní ó padà dámúkù látara pé òun nìkan náà ló dákú pé òun sí kíní òun ní àrùsùlù alìmọ̀lẹ́kìyà àrùsùlù alìmọ̀lẹ́kìyà kámọ̀ pé òjíṣẹ́ màláíkà ni wọ́n ẹ́ látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àríkọ́lá sí àwọn èèyàn ọlọ́ọ̀bá àríkọ́lá náà wọn sáwọn ni ọlọ́run ní máa fẹ́ ma tẹ́ wọn ò ní kápá láti ṣe kankan ọlọ́ọ̀bá so ìgbàgbọ́ta nípa lọ a àwọn tí ma pe màláíkà lórúkọ àdúrà àjíbú ya rọ́kọ̀ ya ìlú ẹ́ àjíbú ya jábára ya ìlú àjíbú ya níka ya ìlú ẹ́ tí wọ́n ma kọ sí bí àwọn nákàlí lóríṣiríṣi wọ́n àwọn ẹlòmí ìbí tí wọ́n láyà náka ètí tẹ́bá wọ àwọn náka líhùn dé ilé ẹ̀sìn pàlì jẹ̀nú ni wọ́n ni àjíbú ya jábára ya ìlú wọ̀rìjì nù sọ ìfúrù ẹ̀wùn gabáhùn ó ti padà wá dákọ̀ àlìjẹ̀nú náà sí ń màláíkà ń èwo lọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá ní ká pè nínú gbogbo ẹ̀ so àyè pé màláíkà ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá lè yóò máa béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ẹ̀ àwọn náà máa ń sọ pé ẹ̀yà gínà gbórúkọ rẹ̀ arúwà bíílà arúwà bá bíílà sáádà bíílà sáádà bá bíílà sàdádà bíílà nípa tí ó kà ó kọ ni wọ́n náà màláíkà tí ó gbà lára ìṣẹ́ ọlọ́ọ̀bà ní ìjọlá mú nípa díjọ́ gbéra number one ta bá ni ta ló ní ọmọ èéṣe tó fi ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá èéṣe tó fi ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá tó sọ fún ọdún mọ̀ tó dàrẹ́ jù so ìgbà màláíkà àwọn màláíkà tẹ́ rí ẹrú ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá làwọn náà àwọn náà ń tẹ̀lé àti ọlọ́wọ́ bá àríkẹ́ọ́lá ni àgbọ̀dọ̀ tó máa wá sí kíni àgbọ̀dọ̀ kùn wá bẹ́ẹ̀ agbọ̀dọ̀ nígbàgbọ́ sòwòrò Ibrahim tó fi Musa gbogbo àwọn tíra yìí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí i o tó pé ní mani yóò fi nígbàgbọ́ sáwọn tíra yìí Al-Qur'an Al-Karim tó jẹ́ pé òun náà ní kíni òun náà ní Muhaimin òun láàrí lóòdé gbogbo àwọn tíra tó kù Al-Qur'an ti wá ó ti wá ṣe kíni ó ti wá pa ìdájọ́ tí ń bẹ nínú gbogbo àwọn tíra tó lọ rẹ́ pé pé a gbọ́dọ̀ níbùkátà sí tíra ní ìbátójú Al-Qur'an ìrọ̀lá ẹ́ wọ́n tí wọ́n náà nígbàgbọ́ wípé àwọn christian bible tí wọ́n náà correct so tí wọ́n tó bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ó ti ní problem bí ní imani o èyàn gbọ́dọ̀ gba bible gbọ́ ẹ́ kọ́ wá máa mú bible wá pé bible sọ báyìí òun náà ni wọ́n sì tẹ̀lé Al-Qur'anul Karim ó ti wá pa gbogbo kọ́dà inú àwọn nǹkan tí ń bẹnu àwọn Tawrat àlìjìnì yìí ń bẹnu ẹ̀ tó yẹ pé ń bẹnu Al-Qur'an tọ́lọ̀ ọba àlìkọ́lá sọ nígbà pé pọ́lọ̀ ọlọ́ ọba àlìkọ́lá ni so àwa gbọ́dọ̀ ti torí ẹ̀ káwa sọ pé àwa mú báyìí ìgbà tí Umar ibn Khattab radiyallahu anhu nígbà tó rí àfẹ́kùbọ̀ kan nínú àwọn inú Tawrat ó wá rí ó wá mú lọ báyìí láti ó wá lọ fi sálùkọ̀ láti mú wá tí ò tó ni tí wọ́n bá bù ṣe ẹ́ alábì wá sọ pé òun búra pẹ̀lú ọba tẹ́mi òun bẹ̀ lọ́wọ́ rẹ̀ law kana Musa hayyan ma wasi'ahu illa tiba'i aw kama qala anábì ní tó bá jẹ́ pé anábì Musa bẹ láyé lónìí kò sí nǹkan kan tánàbì tí ó kò anábì Musa ò ní ní ọ̀sán kankan àbíkó tẹ̀lá anábì sallallahu alaihi wasallam òun ló gbé ìdí

a sì gbọ́dọ̀ gbà yí pé ogbà àwọn tíra tá à ń sọ yìí wọ́n ti ṣe kí ni wọ́n ti yí padà wọ́n ti pa wọ́n ti yọ àwọn nǹkan kó bẹ́ẹ̀ kò sí kò rí bó ṣe wà má bá ń bọ́lọ̀ ọba àdìjọ láti ṣe láàánú bí wọ́n sí wọn a gbọ́dọ̀ nígbàgbọ́ lérí eléyìí látara bẹ́ẹ̀ nínú gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní títíra òun náà ní tí a gbọ́dọ̀ gbà pé Al-Qur'an kalamullah ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àdìjọ láti wà lẹ́yìn sá bíi makhluq

لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ẹ̀tọ́ bá jẹ́ mú mi ní òdodo kò ní ṣe òun pínyà láàrin àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá àríjọlá kò ní tẹ̀lé ọla láàrin wọn alábẹ́ tí ò bá nílá láì kan bá ń bú wọ́n tí ó ti bú

táwọn amadiya ń tẹ̀lé tó náà lánàbí lòun gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gbà ike ànábì ní ìtún wáyé lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam àbí yóò wáyé irú ẹni báwọn kò tẹ́ kíni kò ní ìgbàgbọ́ tí yóò jíjẹ́ tẹ́yìn bá ti gbà kan tẹ́ tẹ́yìn bá ti ṣubú níbi erigun kan nínú orígun ìmánì gbogbo yóò sàǹfààní fún ma tẹ́yìn àló fà tó fi jẹ́ pé ẹni tó bá lánàbì èsà ànábì gbẹ̀yìn ẹ̀ tó lánàbì ní ìbẹ̀lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam irú ẹni báwọn ò jẹ́ mùsùlùmí nítorí pé wẹ́n báwọn pé kùránì nírọ́ ó tún pé ànábì sallallahu alaihi wasallam dẹ́kọ̀ọ́ rẹ̀ nírọ́ ànábì tó ní àná khatamul anbiya la nabiyya ba'di ànábì ní èmi ní gbẹ̀yìn gbogbo àwọn ànábì wà ní ànábì kan tó inú gbàgbọ́ òun náà ni wal yawmil akhir kẹ́yìn ó gba ọjọ́ ògbéjà rẹ̀ kìí àmọ̀ nínú gbàgbọ́ ni nígbàgbọ́ tí ò ní sí èdè jì ọjọ́ ògbéjà rẹ̀ kìí àmọ̀ ọjọ́ kan bẹ tọ́lọ̀ ọba àlẹ́kẹ́ ọlọ́gbọ̀n gbogbo adìde láti san wálẹ̀ náà ogun tàbá gbáyé sí lílẹ̀ ìgbàgbé ọjọ́ òfídà lè kíámà yìí òun náà ní ma mú ọ̀pọ̀lọpọ̀ ti já burú lọ́pọ̀lọpọ̀ ìgbàgbé òun lẹ lọka àwọn tí mo ṣe ní dáadáa ní ṣe ṣe rẹ̀ àwọn tí mo ṣe láìdá ní ẹ̀rẹ́ fẹ́ tó bá jẹ́ ọ̀gbẹ̀dà lè yá mọ́ tó bá jẹ́ pé eléyìí bá wà nínú ọkàn tó sì nílẹ̀ nínú ọkàn tí yẹn sì mọ́ alámọ̀dájú ni yóò di ọ̀pọ̀lọpọ̀ nínú yóò di abúkù láwùjọ púpọ̀ nítorí pé yóò sáàmù kó gbogbo ẹ̀ parí àmẹ́lòmí ìlú ayé nígbà tó jẹ́ pé ayé ìyá ìgbogbo ẹ̀ parí sí tá a bá ti kú ẹbí sánà nù kí ló kù máa ẹlòmí ò gbà pé yà ń bẹ nínú sàárè ẹlòmí ò gbà pé ọjọ́ òbí dàbí kìámọ̀ kan bẹ tí ó tún gbé wà dìde sáfẹ́ ìṣirò sọ fún mi ẹni tí ò bá wá gba gbogbo àwọn a sọ yìí tí ò bá gbà gbọ́ kí ni mo wa dẹ́rù láti mọ́ta ìdá kí ló fẹ́ dẹ́rù ó sì kàkà tó máa mú un àwọn tí mo ah, òkú gba ká gba ogun dáná jù sallallahu alaihi wasallam sọ fún wa nínú àwọn àwọn àpẹẹrẹ dáàtùmọ̀ kójọ gbójà lè kíyàmọ̀ fún ma èyí tó tóbi àtàwọn èyí tó fẹ́ nínú àwọn àpẹẹrẹ ànábì ìsá ń padà bọ̀ wá nínú àpẹẹrẹ ni tajal nínú àpẹẹrẹ ni yájújú ọmọ àjú nínú àpẹẹrẹ ni òrújù dáàbá nínú àpẹẹrẹ ni àdúgbò àwọn àpẹẹrẹ míì ẹ́ tí ó jáde ẹ́ pé òun ó yọ ẹ́ níbi títí máa wọ̀ nínú àwọn àpẹẹrẹ ọjọ́ gbójà lè kíyàmọ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí lágbọ́dọ̀ gbàgbọ́ àgbọ́dọ̀ sọ pé ẹ̀ so Ànábì sallallahu alaihi wasallam sára ẹgbẹ́ àwọn nǹkan a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé nínú àpẹẹrẹ ọjọ́ òbí dàlẹ̀ kìámà ni ìyanu sàárè ìbéèrè inú sàárè gbogbo ẹ̀ pátápátá nínú àwọn tó kó sábẹ́ ìgbàgbọ́ ọjọ́ òbí dàlẹ̀ kìámà ni a gbọ́dọ̀ gbà pé ìyanu sàárè bẹ̀ wọ́n fi ìyá ń bẹ̀ẹ́nu sàárè ìgbádùn sí bẹ̀ẹ́nu ẹ̀ ẹni tó bá lẹ́tọ̀ sí yà yóò máa jìyà nù sàárè kó tó wá díjọ́ fídà kìámà kó tó wá bọ́ ẹni tó bá sì ṣe pé gíní tó bá jẹ́ pé ẹni yẹn dáadáa ni yóò máa gbádùn nínú sàárè kó tó bá díjọ́ ògbé dàbí kìámà ẹ̀yìn tí ó máa sọ pé ilé ìzọ̀nà tú á ní mùláàfin ìsàbíyà yóò máa sọ pé òun ti mà tẹ́lẹ̀ ó ti dáhùn lójú pé òun ti gíní òun gba ìṣirò iṣẹ́ ọwọ́ nítorí pé láti inú sàárè òun náà ló

ó fi sàdẹ́wò fún ọní kó wá wò bóyá ó ní sùúrù tó bá wá ní sùúrù kọ́lọ̀ ọba àríkẹ́lẹ́wà sí kíni kó wá fi elevate rẹ̀ kó fi upgrade rẹ̀ nínú Imani, àwọn tó bá ti wá ní sùúrù ayébẹ̀ olú ti wá jẹ̀bi ohun ó ti wá kara ó ti banújẹ́ jù ó ti kara jù ó ti sọ̀rọ̀ tí ó já kọ́lọ̀ ọba àríkẹ́lá látara pé ó ń ṣe àdẹ́wò fún ọ láti bí ọ̀gá ó yàgẹ́ ni ẹ́ dókítà tí ó fún yàn lábẹ́rẹ́ ẹ̀rì pé abẹ́rẹ́ àdáwò ni àmọ́ kí ni dókítà ọgbà lè dòfẹ́ fún ọlábẹ́rẹ́ tó fẹ́ fara ní ọ́nì ẹ́n àbí dókítà tó fẹ́ ti jáde fún yàn tó kàn wá mú ọ̀bẹ́ ó fẹ́ fi gún ọnú ni tó bó ní ìgbẹ̀gbẹ̀ tó fẹ́ ṣe fún ọni kí ni ó kí ni tó gbà lérò pẹ̀lú ẹ̀ dáadáa ló gbà lérò so lọ́dọ̀ dókítà nísìn wàlìláì lọ́dọ̀ dókítà onísìn tó fẹ́ ṣe fún ọ dáadáa ni àmọ́ tí wọn náà bá fi làákà ìrẹ́ balẹ̀ ẹ́ ìwọ́n náà onímọ̀ pé kíni onímọ̀ pé dáadáa ló fẹ́ ṣe fún ọ ọmọ kékeré yóò hẹ́ ti dókítà nítorí kíni yóò ní yóò ṣe kíni yóò ní yóò fún lábẹ́rẹ́ ni yóò ní ìtì ẹ̀yọ́ mọ̀tún tó bá yí sọ́tọ̀ tó bá sì fún lábẹ́rẹ́ òun ẹ́ ilé abẹ́rẹ́ òun náà yóò ti sábà bí kíni yóò ti sábà bí tí ó fi ríwò ẹni tó ń bẹ̀ fún so iná ló fà tó fi jẹ́ pé gbogbo tọ́lọ̀ ọba àdìsẹ́ lábá kádàrá lé wa lórí ní kádàrá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹ̀ pé ó jẹ́ oore ní o lọ́dọ̀ wa àbójẹ́ ó jẹ́ aburú ní lọ́dọ̀ wa lágbà pé àtọ̀rọ̀ ọlọ́run ọba àdìsẹ́ lábà ní nípa kádàrá àgbà ìkẹ́ ọlọ́ọ̀bá àlíkẹ́ láti kọ kádàrà gbogbo nǹkan pátápátá ó ti kọ kádàrà gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ́n ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ àti sọ́nù tẹ̀sí ìdókọjá lọ náà kí nínú àdíbi Abubakar radiyallahu anhu tí ń bèèrè Ànábì sallallahu alaihi wasallam ìpé ṣe ìdá ń tẹ́lé lórí ìlísìn pé à ń tẹ́ lórí alama ànábì ní ogun nǹkan ti kọjá o lórí kádàrá tó ti kọjá òun náà ní gbogbo àṣìṣẹ́ lórí èyí tá à ń sọ lórí ti náà kọlẹ̀ síwájú kọ́lọ̀ fifty thousand years síwájú kọ́lọ̀ ọba àdìgbẹ́lọ́ tó dá sọ́mà àtìlẹ́lẹ̀ ó ti wà náà kọlẹ̀ irú jòkó yà á jòkó iye òǹkà àwọn tí ó jòkó ẹni tí ó wọlé tí ó jáde ẹni tí ó wọlé ẹni tá a jọ parí gbogbo ẹ̀ pátápátá gbogbo tí ó ṣẹlẹ̀ láyé pátápátá èyí tó kéré àti tó tóbi àbí tó wẹ́ káàmà wó pé kó lè lè ṣe rí gbogbo ẹ̀pá pátàkì wà náà kọ́lẹ̀ ojú tẹ́ ọkọ̀ báyìí lásán ọkọ̀ wà náà kó tẹ́ kò sí ń by accident tá ó sì ti ṣẹlẹ̀ ní rárá gbogbo ẹ̀pá pátá ó ti wà náà kọ́lẹ̀ ní ó ti wà náà mọ́lọ́ ọba àríjọlá so a gbọ́dọ̀ wá ní ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀fẹ́ ẹni tí ò tí ẹ bá wá ní máa tí ẹ bá rí gbàgbọ́ nípa kádàrá àwọn àǹfààní pọ̀ bẹ́ẹ̀ tí ó ti fún yàn nínú ìgbésí ayé yẹn ní tó bá ti dé bá wọn ó ti mọ̀pọ́dọ̀ ọlọ́wọ́ bá lè sọ lálẹ́ tiwa ní tí ò bá ti dé ó ti mọ̀pọ́ ọlọ́wọ́ bá lè kẹrá ní òbí mú nǹkan yẹn wá pé kò sí àtúntò èyí kò rí kò kò ní jẹ́ kéèyàn lè máa ṣe kíni kò ní jẹ́ kéèyàn lè máa kára mẹ́dàá kò látara àdáwò tó ti kàn àwọn nǹkan wọ̀nyí àwọn náà rọ́lọ́wọ́ ọba àríkẹ́lá sọ fún kwe pé illa alladhina amanu àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá àríkẹ́lá gbọ́ àwọn ni wọ́n kó nínú ìyàwó kò tí wà parí wa amilu salihat kí a a kó ṣe kí ni ayẹ̀kún al'amalu muwafiqan li sunnati nabi sallallahu alaihi wasallam in ta fi ma bai sai ije dáadáa ni ó gbọdọ̀ ó wọ́n tẹ̀lé pẹ̀lú sunna nabi sallallahu alaihi wasallam èyí ti bá alama jọ́jì dáadáa pẹ̀lú làákàywa iṣẹ́ dáadáa tá a ṣe tọ́lọ̀ ọba àríkẹ́ ló tẹ́wọ́ gbà ẹ̀ yóò ṣe déédé pẹ̀lú kíni yóò ṣe déédé pẹ̀lú sunna anabi sallallahu alaihi wasallam eléyìí náà ni wọ́n pè ní kíni òun náà pè ní alimusaaba àti eléyìí náà ló méjì náà ló fọ́ọ̀mù májẹ̀mú méjì tí iṣẹ́ eré máa jẹ́ ìṣẹ́ ọgbà lọ́dọ̀ ọlọ́wọ́ máa níjọlá kí ra alákọ̀ọ́kọ́ òun náà ní kíni òun náà ní alìsíláàmù alìsíláàmù yẹn náà ló kó sábẹ́ gbogbo àwọn kátà ń yìí ní ìmánì

ẹ̀san ó máa bẹ fún alọ́dọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọlá ghayru mamnun ẹ̀san tí ò ní gẹ́gẹ́ ẹ̀san tí ò ní gẹ́kù ayé ghayru munqati' àwọn onímọ̀ nípa tafsir wọ́n ní al-mamnun ghayru mamnun ẹ̀san tí wọ́n ní gẹ́kù ghayru munqati' wọ́n ní ghayru mamnun ayé la yumannu alayhim bihi wọn ò tún ní sèrè gúsí wọn lérí ẹ̀ ẹ̀rìgbé tọ́lọ́wọ́ bá alam yakun nutfatan ẹ́ alam yakun nutfatan min maniyyin yughna ọlọ́wọ́ bá àríkẹ́ láti ṣèrègún lérí wa pẹ́sẹ́ wọ́pọ̀ lórí wa ní àtọ̀ ni ẹ́ ṣẹgbẹ́ àtọ̀ yẹn látara mani látara àtọ̀ tó jẹ́ pé ó jáde láti ara ọkùnrin àti di gínàpọ̀ọ́kọ̀ rẹ̀ ara obìnrin méjì wá pàdé níbi ọmọ obìnrin wá pàdé síbẹ̀kọ́ síbẹ̀kọ́ fi jáde ọlọ́wọ́ bá àríkẹ́ lá yóò sì ṣe ìkúnlẹ̀ ìwà lórí orí tó ṣe wá tó ṣe fún wa àmọ́ àwọn èèyàn àgbọ́dọ̀ mọ́ sí kíní àgbọ́dọ̀ mọ́ sí ìrìnkúnlẹ̀ orí sábà ti fún yàn ọlọ́ọ̀bà àríkẹ́rẹ́ ńlá tó ti ló sọ́dà fáàbì fún bèlìmánì wọn àgbà ẹ má ba sàárà àti ẹ ti má ba jẹ́ o bèlìmánì

ẹ́ nítorí pé kí ni ẹ̀san tí ó ṣe kí ni ẹ̀san tí ó pè pèrèpèrè ni ọlọ́ọ̀bà àríkẹ́lá wá sọ fún wa ó wá ní fàmá yóò káàkiri búkà bá àdúgbè kí ọlọ́ọ̀bà àríkẹ́lá wá ti ajú kọmọ nìyàn ẹ́ ọlọ́ọ̀bà àríkẹ́lá ti sàwé ìlàlọ́gẹ́ ìbá ẹ́ ìlàlmọ́dá ìlàlọ́fẹ́kọ̀ọ́ àwọn títí ń pé fún mọ̀rọ̀dàdínáhù àtàràtà àti ọlọ́ọ̀bà àríkẹ́lá ń lo dọ̀míhù 130 nígbàtọ́lọ̀ ọba àríkẹ́ ọlọ́wà padà dé níbi ayẹ́ ilé yìí ó wá ní fàmẹ́rin kàdìbùká ìwọ́n mẹ́rin gan ó wá dà lẹ́jọ́ ọ̀sí ó wá lo second person pronoun pé fàmẹ́rin kàdìbùká bá àdìbìkì kí ni tó dé ẹ̀jẹ́ yóò gan lẹ́yìn gbogbo ọ̀tá àti sàlàyé fún ọ̀yí lẹ́yìn wọ́n tàbí yọ yìí kí ló dé tó tún fi ń fi ọjọ́ ẹ̀sán nírọ́ fàmẹ́rin kàdìbùká bá àdìbìkì ẹ̀yìn lẹ́yìn gbogbo àwọn àlàyé yìí lẹ́yìn gbogbo tọ́lọ̀ ọba àríkẹ́ láti hàn yìí lẹ́yìn gbogbo àwọn orí tọ́lọ̀ ọba àríkẹ́ láti fún ọ̀yí kí ni tó jẹ yóò kí ni tó mú ọ tó o tún fi wá ṣe kí ni tí o tún fi wá pé ọjọ́ ẹ̀san tó tún wá pè nírọ́ ọlọ́run bá rí kẹlá wá ní alaysa Allahu bi ahkamil hakimin ẹ̀rí ìsìfàámù ni àmọ́ ìsìfàámù yìí ìsìfàámù lè tẹ̀kìrì ìsìfàámù tí a fi ṣe kí ni tí ti fi ìtumà ó gbé ìtumà hikima ó sì gbé ìtumà gini alhukum ahkamul hakimi tẹ́kẹ̀ ìṣẹ́ pé ọlọ́ọ̀bá àríkíọ́lá òun náà ni ọba tó jẹ́ pé pọ̀ nínú ìdájọ́ rẹ̀ ọba tó jẹ́ pé kò sí ìdájọ́ tí ó ní bẹ́ẹ̀ ọba tó jẹ́ pé tó bá ṣe ìdájọ́ ìdájọ́ ni ma fi jẹ́ déédéé ìtumà jẹ́ jù àrí ọ̀rọ̀ ní gíní ó wá gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá àdíkọ́lá fi rìnlẹ̀ fún wa ní òun náà ló fà tó jẹ́ pé àrínú àwọn sálàmù tí wọ́n ní irú àyà yìí lẹ́yìn bá ti ká yìí máa ṣe ni ó yẹ máa dáhùn rẹ̀ kíyàn ti máa jẹ́rìí wípé àrísàláhù bí àkàmìlì hakimin a máa jẹ́rìí rẹ̀ pé kálá wà náà

bẹ́ẹ̀ náà lórí ajẹ́rì wà nánú alágbàríkà mina ṣàìdí ajẹ́rì pé ọlọ́wọ́ bá àlejò ọláhùn ọba tó ṣe kí ni ọba tí ọgbọ́n bẹnu ní ọba ni ọba tí ìdájọ́ rẹ̀ bí ṣe déédé jù ní àfi irú eléyìí ṣe ni àfi ni ẹ̀rí pé ìmọ̀ wá nú àwọn áyà mi inú Al-Qur'an قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين tọ́lọ̀ bá àríkẹ́lá sọ ní sọ́tì mọ́lù omi ní ti gbogbo mílẹ̀ mú ẹ́ tó bá ti pé omi bá ti gíní omi bá gbẹ tààlẹ́ni tí ó tún mú omi mí wá fún yín omi ìtẹ́lẹ̀ rú ẹ́ omi tí ó dà sí rẹ̀ tààlódé pé ẹgbẹ́ ìgbé ìlú wa àwọn òfin Allahu Rabbul Alamin ọlọ́wọ́ bá àríkẹ́lá ọba àgbàlá yìí oníkẹ́lóṣe kíni onáà lórí ìsìn so àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí gbèsè ìkànnì yóò ṣe kíni ní yóò wù nígbà tí

ààrí ìjúmọ̀ bẹ́ẹ̀ tí a ẹ̀fìyà jẹ́ ni ààrí pé ó tọ́ka fìyà jẹ́ ni lóòtọ́ kò sí ìdájọ́ kan nínú òfin ọlọ́run ọba àdìsọ́lá táwa rí tó kù díẹ̀ káàtó àbárí pé òjòrò wà bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ pé kíni àbí tó bá jẹ́ pé àwa ni ó kù díẹ̀ káàtó káà ní àgbọ́yé nǹkan yẹn ló kù tó eléyìí òun náà ni ìparí àtúrọ́dù àti àbẹ̀lọ́run ọba àdìsọ́lá mọ́sàtì àdìkún àgbọ́yé ìsìnkú wa ìdágbọ́ yìí fún àwọn àìsàn lápọ́sà tí ó wúlò fún ẹni tó tó àti tó gbọ́ ọjọ́ kí ó tó àǹfààní fún wa fún ìyá wọn àjọ إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك